lúùkù orí kejìdínlógún. ó sì pa òwe kan fún wa nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo kí a má sì ṣàárẹ̀ wípé. onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù ọlọ́run tí kò sì ṣe ojúṣàájú ènìyàn opó kan sì wà ní ìlú náà ó sì ń tọ̀ ọ́ wá wípé. gbẹ̀san mi lára ọ̀tá mi kò sì ṣú sí i nígbà sáà kan ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé bí èmi kò tilẹ̀ bẹ̀rù ọlọ́run tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu èmi ó gbẹ̀san rẹ̀ kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. olúwa sì wí pé ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ ti wí. ọlọ́run kì yóò á sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àti òru kígbe pè é tí ó sì mú sùúrù fún wọn mo wí fún yín yóò gbẹ̀san wọn kankan ṣùgbọ́n nígbà tí ọmọ ènìyàn bá dé yóò á rí ìgbàgbọ́ ní ayé. ó sì pa òwe yìí fún àwọn kan tí wọ́n gbẹ́kẹ̀lé ara wọn pé àwọn ni olódodo tí wọ́n sì ń ga àwọn ẹlòmíràn pé. àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà ọ̀kan jẹ́ Farisí èkejì sì jẹ́ agbowó òde èyí Farisí dìde ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí èmi kò rí bí àwọn ará yòókù àwọn alọ́nilọ́wọ́gbà aláìsòótọ́ panṣágà tàbí èmi kò tilẹ̀ rí bí agbowó òde yìí èmi ń gbà àwẹ̀ ní ẹ̀rìn méjì ní ọ̀sẹ̀ mo ń san ìdá mẹ́wàá ohun gbogbo tí mo ní ṣùgbọ́n agbowó òde dúró ní òkèèrè kò tilẹ̀ jẹ́ gbé ojú rẹ̀ sókè ọ̀run ṣùgbọ́n ó lu ara rẹ̀ ní ọkàn àyà ó wí pé ọlọ́run ṣàánú fún mi èmi ẹlẹ́ṣẹ̀ mo wí fún yín ọkùnrin yìí sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ nítorí ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga òun ni a ó rẹ̀ sílẹ̀ ẹni tí ó bá sì rẹ̀ ara rẹ̀ sílẹ̀ òun ni a ó gbé ga. wọ́n sì gbé àwọn ọmọ ọwọ́ tọ̀ wá pẹ̀lú kí ó lè fi ọwọ́ lé wọn ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí i wọ́n ń bá wọn wí ṣùgbọ́n jésù pè wọ́n sọ́dọ̀ rẹ̀ ó sì wí pé. ẹ jẹ́ kí àwọn ọmọ kékeré wá sọ́dọ̀ mi ẹ má sì ṣe dá wọn lẹ́kun nítorí tí irú wọn ni ìjọba ọlọ́run lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí kò bá gba ìjọba ọlọ́run bí ọmọ kékeré kì yóò wọ inú rẹ̀ bí ó ti wù kí ó rí ìjòyè kan sì béèrè lọ́wọ́ rẹ̀ wípé. olùkọ́ni rere kí ni èmi ó ṣe tí èmi ò fi jogún ìyà ìnípẹ̀kun. jésù sì wí fún un pé. èé tí ìwọ fi ń pè mí ní ẹni rere ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan èyí ni ni ọlọ́run ìwọ mọ òfin wọn nì má ṣe ṣe panṣágà má ṣe pànìyàn má ṣe jalè má ṣe jẹ́rìí èké bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ. ó sì wí pé gbogbo nǹkan wọ̀nyí ni èmi ti pamọ́ láti ìgbà èwe mi wá. nígbà tí jésù gbọ́ èyí ó wí fún un pé. ohun kan ni ó kù fún ọ síbẹ̀ lọ ìta ohun gbogbo tí o ní kí o sì pín in fún àwọn tálákà ìwọ ó sì ní ìṣúra ní ọ̀run sì wá kí o máa tọ̀ mí lẹ́yìn. nígbà tí ó sì gbọ́ èyí inú rẹ̀ bàjẹ́ gidigidi nítorí tí ó ní ọrọ̀ púpọ̀ nígbà tí jésù rí i pé inú rẹ̀ bàjẹ́ gidigidi ó ní. yóò ti ṣòro tó fún àwọn tí ó ní ọrọ̀ láti wọ ìjọba ọlọ́run nítorí ó rọrùn fún ìbákasí ẹ láti gba ojú abẹ́rẹ́ wọlé ju fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọlọ́run lọ àwọn tí ó sì gbọ́ wípé. ǹjẹ́ ta ni ó halẹ̀ là? ó sì wípé. ohun tí ó ṣòro lọ́dọ̀ ènìyàn kò ṣòro lọ́dọ̀ ọlọ́run. pétérù sì wípé. sáà wò ó àwa ti fi tiwa sílẹ̀ a sì tọ̀ ọ́ lẹ́yìn. ó sì wí fún wọn pé. lóòótọ́ ni mo wí fún yín kò sí ẹni tí ó fi ilé tàbí aya tàbí ará tàbí òbí tàbí ọmọ sílẹ̀ nítorí ìjọba Ọlọ́run tí kì yóò gba ìlọ́po púpọ̀ sí i ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ ìyè àìnípẹ̀kun. nígbà náà ni ó pe àwọn méjìlá sọ́dọ̀ rẹ̀ ó sì fi wí fún wọn pé. sáwo àwa ń gòkè lọ sí Jerúsálẹ́mù a ó sì mú ohun gbogbo ṣẹ tí a ti kọ láti ọwọ́ àwọn wòlíì wá nítorí ọmọ ènìyàn nítorí a ó fi í lé àwọn kèfèrí lọ́wọ́ a ó fi í ṣe ẹlẹ́yà a ó sì fi ṣe ẹ̀sín a ó sì tutọ́ sí i lára wọn ó sì nà án wọn ó sì pa á ní ijọ́ kẹta yóò sì jíǹde. ọ̀kan nínú nǹkan wọ̀nyí kò sì yé wọn ọ̀rọ̀ yìí sì pamọ́ fún wọn bẹ́ẹ̀ ni wọn kò sì mọ ohun tí a wí ó sì ṣe bí òun ti súnmọ́ jẹ́ríkò afọ́jú kan jókòó lẹ́bàá ọ̀nà ó ń ṣagbe nígbà tí ó gbọ́ tí ọ̀pọ̀ ènìyàn ń kọjá lọ ó béèrè pé. kí ni a lè mọ èyí sí. wọ́n sì wí fún un pé. jésù ti násárẹ́tì ló ń kọjá lọ. ó sì kígbe pé. jésù ìwọ ọmọ dáfídì ṣàánú fún mi. àwọn tí ń lọ níwájú bá a wí pé kí ó pa ẹnu rẹ̀ mọ́ ṣùgbọ́n òun sì kígbe sí i kunkun pé. ìwọ ọmọ dáfídì ṣàánú fún mi. jésù sì dẹ́sẹ̀ dúró ó ní kí a mú tọ òun wá nígbà tí ó sì súnmọ́ ó bi í wípé. kí ni ìwọ ń fẹ́ tí èmi ìbá ṣe fún ọ. ó sì wí pé. olúwa kí èmi kí lè ríran. jésù sì wí fún un pé. ríran ìgbàgbọ́ rẹ gbà ọ́ là lójú kan náà ó sì ríran ó sì ń tọ̀ ọ́ lẹ́yìn ó ń yin ọlọ́run lógo àti gbogbo ènìyàn nígbà tí wọ́n rí i wọ́n fi ìyìn fún ọlọ́run.